lónìí lórí Arambara, a ó máa rí bí ayẹyẹ ọdún Ṣàngó ti lọ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ Mádé Ọmọ Àtìbà ẹ ó máa rí ìlú ijó ìfun àti àṣà rẹpẹtẹ ẹ sì má gbàgbé o ìbéèrè márùn náà ń bọ̀ láti kásẹ̀ tó tò nílẹ̀ bẹ́ẹ̀ ni àràǹbarà náà ni. ẹ lẹ́wọ̀ ẹ̀yọ́ yọ wa ẹ káàbọ̀ sórí àkọ́tí ètò àràǹbarà fún tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ètò ìrìn tó kọ pàtàkì tó ń ṣojú gbogbo ọmọ yorùbá káàkiri àgbáńlá yẹn tó sì mú àwọn ọmọ yorùbá àtàtà tó ń lo ẹ̀bùn àtinúdá wọn láti gbé yorùbá lárugẹ wá sí ojú ìwòran yìí túndé ọládìméjì lórúkọ mi èmi náà sì làwọn akọrin lórí ètò tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo sì ń kàn sí ní láti ààfin aláàfin ti ìlú ọ̀yọ́ ìyẹn aláṣẹ ìkejì òrìṣà ikú bàbá yèyé níbi tí ọdún ṣògo tọdún ní tó ti ń wáyé Ìlọ́yọ̀ jẹ́ ìkan lára ìlú Yorùbá tó lókìkí jùlọ ní gbogbo orílẹ̀-èdè adúláwọ̀ àti ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. ṣé ti àṣà àti ìṣe wọn tí kò lẹ́gbẹ́ ní ká sọ ni àbí ti ipò olórí tí a ti mọ̀ wọ́n mọ̀ láti ìgbà ìwáṣẹ̀. òrìṣà Ṣàngó tó jẹ́ òrìṣà àrá ní ilẹ̀ Yorùbá kò ṣàì ti gbé bí ènìyàn nígbà kan rí àti wípé ọba ìlú Ọ̀yọ́ ní í ṣe nígbà ayé rẹ̀ Aláàfin Ṣàngó jẹ́ àkàndá alágbára àti akọni ènìyàn ìtọ́tilẹ̀ sọ fún wa wípé ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó lè pe iná àti àrá sọ̀kalẹ̀ iṣẹ́ takuntakun tí Aláàfin Ṣàngó gbé ilé ayé ṣe kò lè jẹ́ kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé gbàgbé rẹ̀ ìdí nìyí tí wọ́n fi ń ṣe ọdún tó èèyàn wa lórí àràǹbarà a wà ní àdúgbò àjàgbá ní ìlú Ọ̀yọ́ níbi tí ọdún ṣọgbọtọdún ni tó ti ń tẹ̀síwájú ní pẹrẹwu ní báyìí a ó rí bí àwọn ọmọ Yorùbá lókè òkun àti àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n darapọ̀ mọ́ láti ṣe ọdún yìí bí wọ́n ṣe wá sí ibi Ṣàngó àjàgbá tí wọ́n sì wá júbà fún Ṣàngó ní ọdún yìí ní báyìí ẹ aláàfin ṣàngó nígbà wà láyé bó ṣe ń ṣe irú agbára tó ní ó ní agbára púpọ̀ jù ó dẹ̀ kóyàn mọ́ra ó dẹ̀ ń ṣe ojúṣe ó sì tún jẹ́ ẹnìkan tí ọlọ́run dá lọ́lá púpọ̀ jù so a gbọ́dọ̀ gbàgbé ẹ̀. ọdún Ṣàngó ó ṣe pàtàkì púpọ̀ jù pàápàá jùlọ ní ọ̀dọ̀ Aláàfin láti fi mọ́ ṣe ìrántí iṣẹ́ takuntakun tí Ṣàngó gbé ṣe ní ilé ayé rẹ̀ yìí ni ọdún Ṣàngó fi wáyé láti fi ṣe ìsúre fún ọba fún gbogbo àwọn ìjòyè bí àwọn Ọ̀yọ́mèsì àti gbogbo àwọn baálé baálẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìjọba wa lọ́dún Ṣàngó wà fún ètùtù la fi ń ṣe sí bá ti pèrè ajá tà ní pèrè ìkòkò tá a fi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kò sí bá ti sọ̀rọ̀ ṣàngó tá a ní sọ̀rọ̀ àwọn ènìyàn bíi ẹlẹ́gùn ṣàngó ẹni tó ń gbé ẹ̀gùn ṣàngó wọ̀ tó sì ń pa oríṣiríṣi ìdán bí ṣàngó ti máa ń pa nígbà ayé rẹ̀ àwọn ọmọọgbà tí wọ́n dúró gẹ́gẹ́ bíi àwọn alárinà láàrin òrìṣà ṣàngó aláàfin àti gbogbo àwọn ará ìlú ipa tí ń kó ọ̀pọ̀ jù pàápàá ní ọ̀dọ̀ aláàfin ikú bàbá ìyè kájú ọpẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ ọba wa ọláyíwọlá aláàfin kẹta olórí ọba ilẹ̀ yorùbá ọ̀nàmọ̀gbà ńlá ti máa ṣe jàkúta fún aláàfin ní ọjọ́ karùn-karùn títí títí títí tí ọdún kan ó tún fi yípo bí a ṣe ń ṣe ọdún lọ́wọ́ yìí tó bá tún di ní àárọ̀ làbá yìí ọ̀nàmọ̀gbà pẹ̀lú àwọn oníṣàngó àtúnjọ ṣe jàkúta láti fi ṣe ìsúre fún ọba àti fún gbogbo àwọn Ọ̀yọ́mèsì àti gbogbo Nàìjíríà lápapọ̀ níjọ́ karùn-ún jọ́ karùn-ún iṣẹ́ Ọ̀nàmọ̀gbà nìyẹn. ọ̀gọ̀rọ̀ ènìyàn tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ àti àlejò nílé àti lókè òkun ló péjọpọ̀ sí àdúgbò àjàgbà láti ṣe ọdún Ṣàngó àgbáyé tí olúkúlùkù sì ń fi ìdùnnú àti ayọ̀ hàn sí bí ọdún náà ti ń lọ. name is Oluyemi Adewale. I am I come here from Atlanta, Georgia. Um, I think it's a wonderful thing. I think that it's long overdue. I think that this is this uh, festival should have been something that has continued since the existence of Shango. Um, I'm very, very happy that um, the people are, are embracing it again. I'm very happy to, to, to be here, to be a part of it, and to lend my support in any way that I can for it, because my life. <laughs> tó èèyàn wa nígbà lórí ètò àràǹbarà àti níbi gbogbo pọ̀pọ̀ ṣinṣin ọdún Ṣàngó tòní bó ṣe lọ ní àdúgbò àjàgbà ní ìlú Ọ̀yọ́ ẹ jẹ́ ká pàdé ní ọ̀la ní ààfin Aláàfin ti ìlú Ọ̀yọ́ ikú bàbá yẹyẹ aláṣẹ kejì òrìṣà níbi tí àṣekágbá ọdún Ṣàngó tọdún níbi yóò ti wáyé ó dọ̀la. ọjọ́ àṣekágbá ọdún Ṣàngó ní ààfin Aláàfin ti ìlú Ọ̀yọ́ ẹ̀ríkẹ́ gbogbo ẹ̀ ti ń rọ́ kẹ̀kẹ́ ètò ètò tí ń tò lóríṣiríṣi ní báyìí ẹ jẹ́ ká mọ̀ bí ètò ìṣe ń lọ ní pẹrẹu ẹ má bá wa ká lọ. àti wípé à ń fi ọdún Ṣàngó ṣe ìrántí Aláàfin Ṣàngó lórí àwọn iṣẹ́ ribiribi tó gbélé ayé ṣe ọdún Ṣàngó tó jẹ́ ọdún kan gbòógì tí ń ṣe àgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá. ẹ ti mọ̀ pé ọdún gidi ni ó sì jẹ́ a gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀ǹdálẹ̀ ntáwọn ọba ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ṣe káwá yí pé nítorí pa Aláàfin wà ń bẹ̀ ń kọ́ wá gbàgbé ìṣẹ̀ǹdálẹ̀ àwọn bàbá rẹ̀ kò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ ìṣẹ̀ǹdálẹ̀ àwọn bàbá rẹ̀ nítorí pé aláàfin Ṣàngó ńgbọ̀ wà láyé ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ńgbò náà dẹ̀ tún wá débẹ̀ ní ìsìn òun náà láti ṣe gudugudu méje yàyà mẹ́fà ó láti ṣe kọjá ìtàwọn ẹgbẹ́ àwọn yòókù rẹ̀ tiẹ̀ ṣe lọ so ìyẹn ló fi ń ṣe aláàfin Ṣàngó ọba pọ̀ ṣùgbọ́n ti Ṣàngó là ń ṣe lọ́wọ́ báyìí. ìgbàlajà bí ìkọ́kù ajiro ó torí ibi ó bọ̀rọ̀ jẹ́ ẹyẹ nítorí ogójì tọ́lọ́sì olúbàbí ọkọ ya kò ṣe é mọ̀ ní àdàdo mi sí ọ̀gángan ẹlẹ́yin ju ògún ọkọ̀ ayàbọ̀ jẹ́ sọ̀dúnmọ́dún onílògbò èrìn àjọ lulú fún abánijà mọ́mọ́ farabani ọkọ̀ ya ojú àṣẹrọ tiwa rẹ̀ lókè bẹ̀sẹ̀ àrífẹ̀yún ìkèrèkúrú mọ́dẹ́gbàá ládẹjọ bí bàbá ìkànnà ìpín aláàfin sàrùjẹjẹ àwòye èdè atọ́bárìndé ìjẹ̀bú bàbá ọ̀rọ̀ wà létí àkàtún kàsì àjùwọ̀n bàbá Ṣàngó adétùfẹ́ ọmọ asádé orí rẹ mọ okùn tó solúbọ̀ bàbá wa kùnyùngbà. thank you nínú ẹ̀sìn náà la ti mú àṣà nínú àṣà náà la ti mú ìṣẹ̀ṣe Yorùbá Ṣàngó ó dúró fún ẹ̀sìn àwa oníṣàngó tó sì papọ̀ mọ́ àṣà tí à ń lò lóde òní bẹ́ẹ̀ ni Ògún òun náà dúró fún ẹ̀sìn kan pẹ̀lú àwọn tí wọ́n ń sìn tó sì papọ̀ mọ́ àṣà tòní kálukú ló ní ìjọ tiẹ̀ pé mọ́ Ọya àwọn kan ló ń sìn pé mọ́ Ọ̀ṣun àwọn kan ló ń sìn ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí ló wà nínú àṣà ilẹ̀ Yorùbá tí a lè ṣe ká mọ̀ ṣe ọdún wọn ní ọdọọdún. ọdún ṣàngó tún jẹ́ ọdún kan gbòógì tó ń ran gbogbo ọmọ káàrọ̀ òjìrè níbikíbi tí wọ́n bá wà létí ibi tá a ti ṣẹ̀ wá. My name is Keith Diaz, better known as Chief Ogunniyi. I am the president of Pantheon Bayo, the seaman organization at Trinidad and Well, this festival is very important uh, to us in Trinidad because our people are known as Shango people. So in, in my shrine, which is a Shango shrine, it is a great honor to come to Uyo to celebrate with the Alofins, which I met two days ago. Now, the people of the Islam people go to Mecca, yes. the Catholic people go to Rome, yes. and we come to Uyo, where is where we celebrate Shango. Shango is here, and we are pleased to be here to celebrate Shango. No, that is a very important thing. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ẹ̀yà Yorùbá tàn káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè bíi Cuba, Haiti, Trinidad and Tobago, Brazil, America, Togo àti Benin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló sì jẹ́ wípé ọdún Ṣàngó ní ọdún kan tí ń ṣe atọ́nà fún ìdàpọ̀ láàrin gbogbo ẹ̀yà Yorùbá káàkiri àgbáyé. And I hope that we bond, we bond together to make sure that Our Yoruba tradition being upheld in a very strong way. This is not a thing of jokey things. This is a thing of serious elevation of our black people. Why it is in the world that our people cannot come together? We feel and we strongly believe that this will help bond our people together for the future. You may not understand where I'm coming from, but one day you will come to my country and you will see almost all the shrines celebrate Shango. All the shrines in Trinidad, at the end of the day, we celebrate Shango. So you having Shango Festival, so you would imagine the level of elevation that we feel. Òrìṣà Ṣàngó jẹ́ ọ̀kan lára òrìṣà tó lókìkí jùlọ lágbàáyé ó fẹ́rẹ̀ tó ogójì orílẹ̀-èdè tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ń bọ òrìṣà náà ó wá jọ ohun ìwúrí láti rí wípé kì í ṣe ẹ̀yà Yorùbá nìkan ni ó ń bọ òrìṣà Ṣàngó àwọn onírúurú èèyàn láti ilẹ̀ òkèèrè gan kò gbẹ́yìn nínú bíbọ òrìṣà náà àti láti rí wípé òrìṣà náà kò di ohun ìgbàgbé. I have a foundation and this foundation the objective of this foundation is to support the rebuilding of the heritage. Because if you go around, I'm going to talk about Oyo, if you go around the town, it's unbelievable, unbelievable what still exists. So there is need to maintain it, there is need to rebuild it, because I believe that development is preservation. If preserved, a lot of people will come here. It will develop the town, we create jobs, and what else can you offer the international community? If people look, if you go to America, you have Oyotunji village, you have Oshun village. If you go uh, you have another Shango village, you have different societies. You go to Brazil, you have in Bahia their own communities, their own village. So what about the origin? You understand me? So if people go there to see Yoruba culture, what about the origin? So let's preserve what really originated from here and what's still alive. So let's maintain it, let's preserve it. There's nothing to shame on it. It's the culture, it's Yoruba culture, there's nothing on it. People used to say, ah, it's very primitive. Primitive, why? Life is a circle. Today's primitive, tomorrow is not primitive. So The foundation, the objective of the foundation is to maintain and to rebuild this heritage that is falling down and is neglected. látìgbà tí a ti ń ṣe ọdún Ṣàngó ní ìlú Ọ̀yọ́ kò tí ì sí èyí tó lárinrin tó báyìí rí tó sì kó gbogbo ẹlẹ́sìn Ṣàngó káàkiri àgbáyé pọ̀ eléyìí kò ṣàdédé rí bẹ́ẹ̀ bí kò ṣe nítorí ọ̀nà àrà tí wọ́n gbà ṣètò ọdún Ṣàngó àgbáyé ti ọdún yìí. ẹlẹ́ẹ̀kíní ta kọ́kọ́ máa ṣe nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń ṣe níwọ̀nba tá a lè ṣe lábẹ́nú a wá rí i pé bàbá wa rán àwọn èèyàn káàkiri káàkiri a lọ sọ́dọ̀ àwọn tó ń pè ní UNESCO àwọn báńkì ìbílẹ̀ àgbáyé World Bank wọ́n wá fi yé wa pé à Ṣàngó ta ní o àmọ́ kan tá a gbé lọ́wọ́ ni gbogbo àgbáyé we have about thirty two or forty countries ní Cuba Trinidad. Eh, uh, Brazil, Republic of Benin, uh, Mexico, even yeah. US, Bahia, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa fo eh, bàbá wa láàfin pẹ̀lẹ́ mi tó jẹ́ pé nǹkan tó tèmi mú tọ́nà rán tó ìpè tọ́nà pè mí pé kí n wá ṣe bá ṣe gbé fún àwọn World Bank yẹn tó ń ṣe wá gbà pé ó dáa àwọn àwọn ó bá wa fi ọwọ́ sí i. ọdún yìí ti ó dùn gan ni torí mi ò kò ṣojú mi rí kò ṣojú mi rí inú mi sì dùn pé lónìí ọlọ́run fún mi ní agbára láti wà níbí láti rí bí ọdún Ṣàngó tán ṣe ń ṣe nílẹ̀ Yorùbá. ọjọ́ iwájú àṣà Yorùbá yóò dára jù báyìí lọ torí pé gbogbo tá à ń rí yìí mo fẹ́ sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ní òrírú ẹ̀ rí ìjó ni ìwọṣọ ni àwọn nǹkan ṣẹ̀ ń báyìí tẹ́lẹ̀ pẹ́lú mi ò rí rí tá à ń rí inú ọdún yìí tó bá lọ́dún tí mo mọ̀ pé yóò tún jù báyìí lọ àwa náà ti lè máa sọ fáwọn èèyàn pé tó nǹkan báyìí ń bẹ o nílùú míì tó jẹ́ ìlú Ọ̀yọ́ yìí náà pé a máa fi gbé àṣà wa lárugẹ ọjọ́ wájú wa ó yóò dára o torí pé àṣà gbọ́dọ̀ bàjẹ́ náà láti ṣe lónìí yìí ó fi di pé gbogbo wa lè dúró ká fi máa ṣe ayẹyẹ báyìí. tòní báyìí lórí ètò àràǹbarà àsìkò tí fún ìdáhùn sí ìbéèrè márùn tí àwọn òṣèré pàtàkì pàtàkì máa ń dáhùn lórí ètò yìí. onídèédé o. ṣàwòrán dèédé ọ̀ṣun ọ̀ṣun jìn ẹ̀yìn ìpàkọ́ rẹ̀ ródóródó. oúnjẹ tó ń jẹ ń lu bàbá mi ni wọ́n máa ń sọ pé àwa lọ́mọ Ògbómọ̀ṣọ́ mi tí wọ́n ti ń jẹ ká kó tó mú kọyọ gan so mo láìka àmàlà gan àmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì jẹ kí n wá mú ẹ̀kọ́ lè ti bá ti jẹ tán yẹn gbọ́dọ̀ sẹ́dá. <laughs> onídèédé o ṣàwòrò dèédé ọ̀ṣun ọ̀ṣun jì ẹ̀yìn ìpàkọ́ rẹ̀ rọ́dọ̀rọ́dọ̀. tí mi bá ṣe iṣẹ́ tí mò ṣe lọ́wọ́ iṣẹ́ orí ìtàgé ìsídà kí n jẹ́ hmm, fútbọ́là ẹ̀ tó ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àbí kí n jẹ́ olórin torí pé nǹkan méjì tí máa ń ṣe tí mi bá ṣiṣẹ́ tíátà nìyẹn máa play guitar mi máa kọrin sí i àbí kí n lọ gbá bọ̀ mo like iṣẹ́ méjèèjì náà. wow ìlú tó wù mí jù nílé ayé láti lọ ìlú tá a pè ní Canada then Jerusalem yeah, sorry Israel Canada and Israel the two countries I've been to some other countries but Canada and Israel I've not been there. káde máa torin tó dáa tí mo bá ń ṣeré mi ọ̀pọ̀yàn máa jó ráwọn olólùfẹ́ mi ò wọ́n ò sùn. gẹ́gẹ́ bí olórin torí pé máa ń kọ orin mo dẹ̀ máa ń play guitar máa play string máa wà ní studio twenty four seven kò sórin tí mi ò gbọ́ torí pé as an actor I should be able to sing any kind of song tó bá fún mi pé kí n kọ torí náà bẹ̀rẹ̀ látòrí fuji juju àpàlà hip hop R&B so anything reggae I sing ó ti yẹ afrobeat give it to me ọkùnrin kò sórin tí mi ò kì gbọ́. sinimá tí mo fẹ́ràn láti máa wò hmm. ó lè tì lójú díẹ̀ bọ̀ ẹ ní bínú ni mo like láti máa wo sinimá orílẹ̀-èdè nàìjíríà sorry láti máa wo sinimá orílẹ̀-èdè nàìjíríà àti sinimá india méjèèjì ni. ẹ mi sọ fún Sisi yẹn kó má ń lọ o mo ti sọ wípé fàájì tẹ́lẹ̀ lájọ wọn mi sọ fún sísí yẹn kó máa ń sálọ. mo ti sọ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ làwọn ẹjọ́ wà ni àǹtí jọ̀wọ́. tó ẹ wà ní lórí ètò àràǹbarà ọdún Ṣàngó tọdún ní ìlú Ọ̀yọ́ ní ààfin Aláàfin ti ìlú Ọ̀yọ́ ti wá sópin alérò pé ẹ gbádùn ọdún náà ṣùgbọ́n ká tó máa lọ lórí ètò àràǹbarà má gbàgbé láti darapọ̀ wá lórí facebook kẹ́ sì fẹ́ràn àràǹbarà bẹ́ẹ̀ sì ni ẹ lè máa tẹ̀lé wa lórí twitter ká tó mọ bó ṣe ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ tó wọ́n ní ẹni tó ṣe ní lóore tá a dúpẹ́ bíi ọlọ́ṣà àkónilẹ́rù lọ́nà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ smart alabi ti alabi kuchọ àwọn ni wọ́n ń ṣe aṣọ àràmọ̀dà tá a fi ń dára lórí ètò àràǹbarà lóríṣiríṣi tó wọ́n ní kí dúkọ́ pọ̀ ṣínà ní ọbẹ̀ ògbé ètò àràǹbarà tòun ti wá sópin láti ìlú Ọ̀yọ́ ní ààfin aláàfin aláṣẹ ìkejì òrìṣà ikú a ò ní dáràn ara ń bára. wẹ́lẹ̀ ṣiṣẹ́ wa labalábá tó fi ra rẹ̀ wẹ́yẹ wẹ́lẹ̀ ṣiṣẹ́ labalábá fi ra rẹ̀ wẹ́yẹ wẹ́lẹ̀ ṣiṣẹ́ ẹni tó wá fi ra rẹ̀ wẹ́wà wẹ́lẹ̀ ṣiṣẹ́ wa labalábá tó fi ra rẹ̀ wẹ́ràn wẹ́lẹ̀ ṣiṣẹ́.